lọ́ka ohun tó jọka lọ́ka ń jẹ ẹ wá wà lábẹ́rẹ́ ikú títí aláyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìdùnnú mi títí láyọ̀ tèmi nìkan níwájú olùfà. Ah. Ah! kí ló dé títí kí ló ṣe kí ló mọ̀. ara jíjà jẹkẹ ẹgbẹ sókè lórí sókè ọkọ kí ló ti lò. ti lò kókó mi ti lò kókó mi. bàbá ẹ̀ẹ́dẹ́ mo ń dẹ̀ mọ́. wo hospital yá ọdún máa rí ibi gbogbo ara lóògùn ó yá yá tẹ́ kí ló o tún o tún bí mi omi tí o fọ́ ayọ̀ kan ju báyìí lọ ẹ̀yin tèmi ẹkún òní jẹ́ tiwa nígbà kankan. àmì o. ẹ wò ẹ̀gbọ́n náà ṣe yorùbá ń sọ fún mi ẹni tí ayé bá kọ ẹ̀yìn sí àwọn náà máa ń sọ pé ayé yìí ó dùn tẹ bá rí àwọn táyé kọjú sí àwọn náà máa ń sọ pé ayé yìí dùn ó dùn jọ yín lọ. bẹ́ẹ̀ni tí ẹ dùn náà oyin ayé wo lójú eléyìí lọ ọ̀rẹ́ dáhùn jọ èrè náà <laughs> ìdẹ̀ra rẹ̀ oyin dà lójókòó yẹn kí ló tún kù táwọn wá kiri. ìwàkúwà ló tún kù táwọn wá o. ọlọ́run ọ̀dẹ̀ níjẹ́ káwa rí i. àmín o. àwọn ohun tí ẹni bá wọn wẹdùn délé olúwẹ rí. ọkùnrin kan jẹ olójú kòkòrò ìgbẹ̀yìn ṣe rí ọjà tó wà ń yìí ó tó ná. o ẹ má tẹ̀yẹ kí mi tán yẹn ṣe rí ibi tọrọ dídùn yìí téèyàn ò bá ti gba èyí tó mi èyí tẹ́ mi ló dẹ̀ kú. àbí o. ọ̀rọ̀ ìdámọ́lá kí mi ti lè sọ̀rọ̀ nígbà kan làwa ń bá wọn lọ́jà má fèyí ṣòfò àmọ́ lọ́wọ́ yìí níbi là dé dúró òun ló ní tiwa. Ah, ọlọ́run ò that's my mom. ẹ my mommy understanding mommy nìyẹn. is that how i dey mom. Thank you. Yeah. Ẹ má dáwọ́ kíní ìdúró ẹjọ́. Àbúrọ̀kẹ̀, kí wọ́n mọ̀ pé ilé labọ́lá, ilé labóyè, o, dáńgá sí ká ká ṣe fàájì. Kàtí ó kàjì ká fẹ́ kọ́lẹ̀. níwájú wọn ọmọ ẹlẹ́wù wọ̀yíwọ̀yí ọmọ aláṣọ rómirómi òtòṣì ṣubú lọ́jà gbogbo ayé gbẹ̀rínrín ọmọ olówó ṣubú ariwo ẹkún ta. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kinní kan ló ń bà mí nínú jẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀. kí nìyẹn. ṣe ọkọ mi with your age and brain and gẹ́gẹ́ bí ọmọ tí a fowó tọ́ tó sì ṣàṣeyege ṣé o rò pé ó bójúmu kó máa kó àwọn ọmọbìnrin ìka ìyẹn nìkan wá kọ̀ o wá wo ọtí àti sìgá yìí ó ò sì díjú kó mú kan nú àwọn ọmọ yìí wait a minute mo bẹ́ẹ̀ dúpẹ́ pé òwúrọ̀ ló wà mo sì kí ẹ pé good morning tó bá nífura ṣùgbọ́n ó yẹ kó o tó òwúrọ̀ ẹ ṣe kọjọ́ tó lọ nítorí wípé your beginning which is now determines your end mo ti máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ó ti pẹ́ mo dẹ̀ sì máa continue àti máa bẹ́ẹ̀ sọ nítorí wípé ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ mọ́mì. mo tiẹ̀ dúró bọ́ọ̀dù pláì tí mo fẹ́ fún wọn tèmi náà kúkú yé mi ah, tójú yójú tójú fi ń rí tẹnu yẹnu tẹnu fi ń sọ tèmi yé mi náà ah, wọn á fún un lápá tẹ́ńsán. sùn apẹ́lẹ́kùn lé ẹni títí kì í ṣe bíi tó le bí ò jẹ́ tọkọ àjẹtàlè ṣe dáadáa ló dé. a dúpẹ́ màámi ṣàlàáfíà ni mo bá yín. àlàáfíà ni o. báwo ni ibi iṣẹ́ yín. ibi iṣẹ́ wa ò màámi. èwo ló tún mú bọ̀ láti ibi iṣẹ́ yín tó ń kó jáde. màámi ẹ̀yìn ọbọ̀jà tí mo rà bọ̀ ni mo ní kí n fi pélé tí wà lórí gbà ni olúwa ṣèyí tán owó tí mo pa ṣì wà lọ́wọ́ mi ibo ló ti rówó. màámi ọ̀gá mi ló fún mi nígbà tó rán mi níṣẹ́ torí kí n má bàánà ló jẹ́ kí n fira jà wálé. àyàfi kó jẹ́ bẹ́ẹ̀ mo lè má rí o àmọ́ mo mọ̀ mo sì ń gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ o kò sí ohun tó mú wọnú ilé yìí tí mi ò mọ̀ ìlú kan tèmi àti ẹ̀ẹ́dẹ̀jọ ń lù nìyẹn mo fẹ́ kó o máa ṣọ́ra ṣe níbi iṣẹ́ yín o ọlọ́run ní jẹ́ kí ìlú náà yá o. àmì màmí ẹ jẹ́ kí n lọ bá yín wá nǹkan tí ẹ máa jẹ kọjọ́ tó lọ. ẹ̀jẹ̀ ṣàánú mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ yín á máa lọ sókè. that's okay that's okay. ṣé kò sí kò sí any for now. no that's okay. ṣe. Ah, ṣẹ́gun ẹ bisikíìtì mélòó ló ló fẹ́ rà. ẹyọ kan rẹ̀ màmá. ẹ báwo ló ṣe wá ń rí ẹni pé méjì ló ń. ṣe ẹyọ ni ìwọ tún wà nílé yìí. kò sí bisikíìtì kankan lápò. bọ́mọ sí ẹ jáde ṣẹ́gun ó dẹ̀ tó wọ́ ṣẹ́gun tiẹ̀ ti wá ń jalè ni bí ṣẹ́gun bá jalè tó bá dàgbà á jẹ́ pé wọn ò fura ni àti kékeré ló ti ń fẹ́wọ́ kó bú máa lọ bí ìyá ẹ bá kọjá máa sọ fún ẹ̀yin ògo ọ̀la rẹ̀ rèé. màmú. Ah, àbákẹ́ ọkọ mi káàbọ̀ ṣe dáadáa níbi iṣẹ́. báwo lọjà mọ́. Eh, àdúgbò fọlọ́. màmú eh? pé tí mo bá yín ràbọ̀ nìyí. kí lè léyìí. màmí hamburger nìyẹn oúnjẹ àwọn òyìnbó. Eh, mi ò jẹ́ rí o àsìkò tó máa wá rà fún mi jẹ yìí òun ni mi ò ríran yìí. màámi àyìn ọkọ ẹ má ronú lọbẹ̀ yẹn. àbákẹ́ mi ò lè ṣe kí n má ronú lọbẹ̀ ojú ló lóòótọ́ ara tó bá ti kúrò lágbárí ayé ti di bá mi fún yàn ni lóòótọ́ ni mo wáyé pé mi ò mọ̀ pé mi ò ní padà pé. màámi ẹ má ronú báyẹn mọ́ o ọpẹ́ ni ó yẹ kí a máa dá tí àwọn kan tún ju tiwa lọ gbogbo ipò tí ẹ̀dá bá wà láyé yìí kí ó fún ọlọ́run lóúnjẹ rẹ̀ ni. ọpẹ́ ọpẹ́ ọpẹ́ lóúnjẹ olúwa. Hmm. káàrí ọkọ mi ò ṣe lọ́ládé nìyẹn ìyàwó àfẹ́sọ́nà mi lọ́ládé mọ́mì nìyẹn èmi máa ń pè wọ́n ní abiamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. <laughs> ó dìde dìde dìde jókòó jókòó jókòó ẹ ah, feel free. kí làwọn a máa rí fi ṣe lálejò báyìí ẹ nítorí jù wọn ò sọ fún mi pọ̀ ń bọ̀. rárá màá mo ti wá òkè pẹ̀lú júùsì mà. ah júùsì lásán kẹ. bẹ́ẹ̀ ni anyway tó bá máa fi ṣe tán oúnjẹ á ti rẹ́dì eh, anyway inú mi dùn láti mọ̀ ilé ni. ẹ sọ. kọ dáàdì àti mọ́mì nǹkan. dáàdì mi ò sí Nigeria presently but um, mọ́mì wọn wá pẹ̀lú mi. yòówó òde sọ bẹ́ẹ̀ yẹn fún mi rí o. bẹ́ẹ̀ni um, consultant ni dáàdì ń ṣe pẹ̀lú Royal Hospital ní Saudi Arabia. Mm, how nice anyway. ọmọ olúbo ni. Ọ̀ṣun state ma. Ìwọ to be precise. Hmm. Hmm. Ìwọ ò nílẹ̀kùn bẹ́ẹ̀ ni ò ní kọ́kọ́rọ́. Ẹrú wẹ́wẹ́ náà fi ń delé níwò. Ọmọ abíkan tà, ọmọ abíkan rà kan. <laughs> Mọ́mí, mi ò mọ̀ pé ẹ mọ oríkì orílẹ̀ tó yọ. Ojú yóò dẹ̀ jọ ọjọ́ ẹ tó lè mọ oríkì orílẹ̀. No, fìyẹn lẹ̀. <laughs> Ṣorí tó bá yẹ pé ká fi oríkì kìíní ni. Ah. ah àjọbí ewé máa tọmọ mi lẹ́yìn ni. má gbé mi mọ́ra ayé ló bàjẹ́ tí wọ́n fi ojú egbò tẹ̀lẹ̀ ìwé kíkà ò ní ká gbàgbé àṣà àti ìṣe ilé wa ẹni tó bá gbàgbé ẹ̀ ó ti lose personality ẹ̀ nìyẹn. <laughs> ó tọ́lẹ̀ sọ ma ó tọ́lẹ̀. anyway back to our discussion jù wọ́n ti jẹ́ kí n mọ̀ pé báńkà ni nǹkan tó dẹ̀ so ẹ̀yin méjèèjì pọ̀ ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. àmín àmín meanwhile èmi á fẹ́ gba nọ́mbẹ̀. okay ma. Okay. so that Mali might be from time to time. Take kí n phone, mú fóònù mi wá. ìtumọ̀ mi dé intimacy bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni. of course. <laughs> má bínú ẹ mú bá mú mi ṣe nǹkan lókè ni. ẹ ẹ jùmọ̀ jọ tábà máa fi kúrò lọ́dọ̀ rẹ mi gbogbo nǹkan tábà máa ṣe jẹ́ ká round up four five mo fẹ́ padà sílé. five kẹ kí ló dé èmi ní tábà kú òun hang out sílẹ̀ bá dẹ̀ ṣúkà lọ club. club. yàyà. kí la fẹ́ lọ ṣe ń bẹ̀. a lọ catch one wa náà. Um, jọ̀wọ́ má bínú mi ò nílé tẹ̀lé ẹ lọ. kí ló dé. Ah, because really i'm not a club person. Ah, kí ló wrong inú ká lọ sí club kò sí nǹkan tó wrong náà wọ́n sọ èmi ti sọ fáwọn ọ̀rẹ́ mi pé ká pàdé ńbẹ̀ lálẹ́. má bínú mi ò ní lè lọ. òwò tó bá wọn kò nífẹ̀ẹ́ mi dénú ó láti nífẹ̀ẹ́ nǹkan tí bá nífẹ̀ẹ́ náà. tí wọn náà bá wà mọ̀ kó nífẹ̀ẹ́ mi lóòótọ́ ẹ kó yẹ kí n lè gba nǹkan ti lọ́wọ́ ẹ̀. lọ́ládé. Hmm. sorry excuse me. okay. hello. ẹ eh, ìdàmọ́lá. Hey, mo lè kú òbí nsìn bí ẹ tí bá kú òbí nsìn bí ìgbà tí èèyàn sanwó mọ́kà tí plane jálẹ̀ ni ẹ kí ló ṣẹlẹ̀ ẹ à mò ń bọ̀ nsìn mò ń bọ̀ nsìn mò ń bọ̀ ẹ lọ́ládé ó dàbí pé màá padà wá gbé ẹ nìyẹn ọ̀rẹ́ wa kan ó dà nǹkan ló ní issues kan ọ̀rẹ́ láti lọ sort it out. Ah, ok ọlọ́run wa fún ìyanjú o ẹ̀sọ́ wa padà wá bí. ẹ máa padà wá bí. ok máa ṣì jẹ́ jẹ́ máa bá mọ̀ ṣeré. all right. ó dàbọ̀ bọ́lá lọ́nà má o. ajá ti já kolokolo ẹ ti gbélẹ̀ ìkara wọn ti fọ́ ìgbín ti rìn o ọlọ́ládé ti gbé ọlá ó ti gbé jókòó sílé ẹ̀ ah, bẹ́ẹ̀ ni olóhùn òkè ń lọ ságbójó bá fọpọlọ fún red card tẹ̀dúró náà ṣé àwa tọ́ bí ságbo tá a dàgbà ságbo èèyàn <laughs> kan wá fẹ́ pa fàájì jẹ mọ́ wọn lára àwọn kò possible. jọ má gbàgbé o má gbàgbé pé ọmọ yìí ti mójúlé ó dẹ̀ ti mẹ̀yìn kúlé tí mọ́mí bá gbọ́ ojú òní ojú tí wọ́n ti tọ́ mi dàgbà ní kọ́ fi wò mí tí mọ́mí bá ti béèrè ẹ̀ máa parọ́ pé ó ti lọ bá wà bẹ́ẹ̀ ní Saudi náírà tó ń kà nàìjà ti sú nìyẹn ó ti lọ bẹ̀rẹ̀ sí ní Caribbean Kingdom. ọwọ́ kò jù bẹ́ẹ̀ ọlọ́run ni yẹ kó jẹ president rẹ. ah ewo lè pè òótọ́ ni ṣé o mọ̀ pé ti bá jọba ìwọ náà dọ̀rẹ́ ọba nìyẹn. jí wọn lóòótọ́ ni iná ni tẹnu bọ́n omi tútù ni tẹnu ẹja irọ́ tó gbópọn ó ń bẹ lẹ́nu ẹ̀. <laughs> ọmọ tó bá jẹ́ yẹn ni gbogbo aláwa ìwà parọ́ ṣé o mọ̀ gbogbo alágbádá arọ́ bí ẹni dágbádá kù ni torí láyé ìsìn irọ́ ń ta wìtìwìtì lọ́jà ni ṣorí tí òótọ́ tó bá gbé owó rùbá ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kiri láàrin ọjà ọmọ kò lè ta <laughs> bẹ́ẹ̀ ni kò lè ta nítorí pé àwa ìwà bá arọ́ ni. àdúrà ah, so ó mì pé irọ́ ló pa fún láyé tí ò fi wá síbi. Ah, ṣèyí ló pè mí ìbàdàn ọkọ̀ tẹ̀ mo ṣe bí ìgbéwọ̀ mò ń bá sọ̀rọ̀ tó sọ fún mi pọ̀ rẹ̀ wá kàn ní problem adẹ̀ láti sáré lọ sọ́ọ̀tẹ̀ ah, ọmọ bí mo ṣe jáde àná yẹn mo ní màá padà wá gbé ṣé kí n má tàn yín mi ò ní padà lọ gbé o ah, àwọn òfin tí lọ́ládé fẹ́ máa fún mi yẹn ti pọ̀ jù obìnrin ò lè má fọ́ ọ́ lálẹ́ fẹ́mi kí ló fẹ́ fà. wọ rẹ má jẹ́ kí n tẹ̀ kí ṣe gbogbo ọmọ lè máa bá a ṣe fàájì ọmọ tá a bá bí ní sọ àgùntàn kò ní lọ sísọ ewúrẹ́ lọ jẹ. ọmọ fi gbogbo báíbù bá a sìn ẹlẹ jáde kí ló ti tébù gbẹ báyìí. wọ ilẹ̀ ń bọ̀ wá tutù ọ̀rọ̀ ọlọ́ládé yìí dùn mí ah mo ti rí pátápátá kí n tó lè ròyìn ẹ̀ fún ẹ. dòdòdò orí yẹn ló ṣùwà àròyìn yẹn ni kẹ́ ẹ bá kẹ́ ẹ máa kíkà sórí ọ̀rọ̀ tèmi kò sí lọ́rọ̀ bẹ́jà ń bá kan igi da ẹyẹ fò lọ̀rọ̀ mi igi yẹn dẹ̀ ti da ẹyẹ mi ti fò nìyẹn ọmọ jẹ́ atẹ́ pẹpẹ fàájì jàre. o ẹ jọ fún mi ní nǹkan kí n mú jàre ọgbọ́n fèsì jàdá ni ò láì tiẹ̀ ọ̀rọ̀ lọ́ládé last year tẹ wá gbé mi ní airport náà bí gbogbo nǹkan ṣe wà náà ló ṣe ṣe wà. ṣebí gbogbo ẹ ni mo kúkú máa ń sọ fún ẹ lórí fóònù wo àfikọ́ náà ń bá wa túnlẹ̀ ṣe apá òṣèlú kankan ò ká mọ́. kí wàá láǹfààní ìbò tẹ ẹ di gangan ṣé bí ẹgbẹ́ wọn síbẹ̀ kan lè ṣiṣẹ́ fún yín ni clayton wá sìn. kí ni ara là ń sìnjọba ṣé èyí tó jẹ́ pé ojoojúmọ́ ni owó epo máa ń lọ sókè àgàgà tó ń jẹ yẹn ìṣèlú wa ń gbówó lórí gogogogogo lójoojúmọ́ báyìí ni. tó ń jẹ yẹn gan-an ló wá burú jáì ṣé ebi ò ní lù yín pa lórílẹ̀‐èdè yìí báyìí ìgbà wà ní gbòòrò yìí wá fẹ́ níyànjú. mistura lágbára ọlọ́run ọjọ́ kan tí ò pẹ́ títí ni àmọ́ ká má fi gbogbo ẹ̀ má fi blame ìjọba àwa aráàlú ń kọ́ ipa tá à ń kó nínú ẹ̀hún ló pọ̀ jù èèyàn mélòó ló ń sanwó rí. ẹ máa gbá àǹtí mi ṣéyàn tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò jẹun kánú lè máa ní kó wá sanwó orí à ṣé ẹ mọ̀ pé iṣẹ́ àtẹ̀bí ò lè jẹ́ kéèyàn kankan sanwó orí ni. nínú àfikọ́ lọ ń gbà kan sọ. nǹkan tí mi mọ̀ tó dá mi lójú ni pé tí nàìjíríà bá dà kò ní sẹ́nikẹ́ni nírìn àjò mọ́ gbogbo èèyàn ló máa padà wá sílé. ọlọ́run má jẹ́ ká ráre orí yẹn sọ. ń jata ń tèmi mi ń ṣe àwọn aráàlú òyìnbó tí ò kì í jata o ó kàn jẹ́ pé mi ò lè mú méjì pọ̀ ni. bíi ti báwo. Ah, ṣé bí mo ṣe ń jata yìí mo ò tún lè máa jẹ ṣúgà torí tí bá jẹ ṣúgà tí mo tún jata ah, mi ní bọ́lọ́wọ́ jẹ̀díjẹ̀dí. Hmm. a jẹ́ pé èyí tá àmọ̀tà fi ń ṣe ara pọ̀ nìyẹn láti ní lọ èmi náà máa mú kan méjì ní dídá kí n jẹ ata kí n má jẹ ṣúgà àbí kí n jẹ ṣúgà kí n má jàtà. èyí tó yẹ kó mú kò mú ṣúgà tata ìkànnù wọn ló fẹ́yàn láàyò ẹ wá gbọ́ ọ sórí gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ nu mọ́tò gbogbo ìpátá ló ní kó bá sọ o nítorí tó bá kọ̀ tó bá lóun ò change <laughs> á o á lẹ́yìn fún. sítámi ẹ ṣe fèmi àti ẹ sílẹ̀ yìí àsìkò táwa yóò ṣe fún ọ̀rọ̀ rárá ṣebí mi àti yín ti jọ sọ̀rọ̀ bóló dàjú wọn. mo ti wá ọkọ. Thank you. bá sọ̀rọ̀. Ah, ah. sọ fún ẹ kó pe tó bá fẹ́ wàhálà má tún pe aago yìí dúró kí kò dé bá ẹ. ta gbé yìí. mami ọmọkùnrin kan ni. gbogbo ìgbà ló ń fi fóònù dà mí láàmú káàkiri kò jẹ́ kí n gbádùn. ṣé torí yẹn ló wá ń ṣe ń gbèsè pé ọmọbìnrin tó lẹ́wà ni ẹ̀ ó di dandan kọkùnrin yọ ẹ lẹ́nu kò ṣeé súnmọ́ kò ṣeé jìnnà sí òun lágbó ọkùnrin bó o bá súnmọ́ wọn jù wọn á rí ẹ fi bó o bá dẹ̀ jìnnà sí wọn wọ́n yàn àkàrà jẹ lórí ẹ ìwọ ni kò mọ bó o ṣe máa ṣe lọ́dọ̀ wọn ọkùnrin ò ṣeé bínú sí o. màámi ẹ̀yin náà lẹ sọ fún mi pé kí n ṣọ́ra fọkùnrin. àmọ́ mi ò rí o bá wọn jà á torí òkúròrò ò lè kó òyàn jọ o bó o bá ti ń dè é wàá dẹ̀ tún máa tù. màámi. Mm? ẹ ọkọ mi. ṣé ẹ sì rò wípé ọ̀rọ̀ ọkùnrin gba bẹ́ẹ̀ ṣá. orí ta mú ṣèwé kò máa kú lọ́rùn bó ṣe rí gẹ́nẹ́ òun ni mo sọ fún ẹ̀yìn ṣùgbọ́n. ẹ ṣe máa mi máa gbìyànjú ẹ jẹ́ kí n bá yín fi oúnjẹ díẹ̀ sí. èyí tí mò ń jẹ ti dà ṣé ọkọ mi. pẹ̀lú ọ̀rẹ́ àti ẹ̀rí ni àwọn abéèrè ara ẹni ṣó wàá dà bẹ́ẹ̀. ọ̀rẹ́ rẹ́rẹ́ ń bọ́ ti wọ́ ló sọ pé màá wá àdẹ̀rí yẹ kí ni kí wàá ṣe sí. ara nǹkan tí máa ń sọ fún ẹ pé ó bàjẹ́ nìyẹn ṣé tá a bá tiẹ̀ wàá ríra ẹni ṣé kò yẹ ká béèrè ara ẹni. ó dáa ẹ má bínú o bó o ní ìdààmúlá ọmọ lè ń pé. ó yà ẹ anyway jẹ́ kí n sọ fún ẹ gbogbo nǹkan tí a ti mú bọ̀ bá mi fi tèmi sílẹ̀ o kì í ṣe kí n délé kó sọ pé ti ṣe gbogbo ẹ̀ báṣubàṣu ìjà ni o. kí ló wá pè mí pẹ̀lú yẹn tẹ́ bá yẹ ẹ̀ máa yanjú ẹ̀. a èmi ló ń bá rí báyẹn a bàbá bẹ́ẹ̀ lọ́nà ọ̀run àìrí kékeré ọ̀rẹ́ ni òun ló jẹ́ kí n máa bẹ́ẹ̀ rin. my grandpa ẹ má bínú sá o ò kúkú ní pẹ́ kú. ní sùúrù ọ̀rẹ́ àgbo kan kù ṣé bàbá tiẹ̀ tèmi jù lọ òun ló ti fi kú ṣàgbà mi yẹn àsìkò tí ì tó. èmi yẹn ni ẹ̀gbọ́n ẹ̀ ṣe yìnbá ìtẹ̀lọ́run pé kó máa bọ̀ ó ah, ń pè mí lóòótọ́ ṣùgbọ́n aṣọ funfun ni mo fi ránṣẹ́ sí uniform tí bàbá tiẹ̀ nídìí nìyẹn sórí mi o ọjọ́ tèmi ò tí ì pẹ́ o. wo Dàmọ́lá já lórí aago fún mi jà yóò dàbí pé o ò níṣẹ́ ṣe àbí kò sí kọ́sọ́mà níwájú ẹ̀ àbí èmi níṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe já dànù lórí aago mi ṣùgbọ́n. ẹ máa wọ kékeré kémi já dànù alo <laughs> bàjẹ́ anyway a máa ríra lẹ́sà. ó dà ire o. ire lójú wa ó máa rí. Dàmọ́lá wọ́n ti fi ṣe ọmọ akẹ ọ̀rọ̀ ẹnu ẹ jù lọ èmi anyway bóyá starshot tó ṣe fi mí wíwá bẹ́ẹ̀ náà ni ikùn ẹ yọ ikùn abẹ́ ọmọ akẹ á tún gbọ́ dẹ́ndẹ́ ọ̀ lẹ́nu mi. jùmọ̀ ṣùmọ̀ pé tọmọdé bá ti bọ́ lọ́wọ́ nínú àwòmọ́jú la máa ń wò ṣùmọ̀ pọ̀rọ̀ ẹ̀ ti dàwọ̀mọ́jú báyìí kílé tí ò dùn sísá mi nínú àti pé kílé tí ò ṣe nǹkan tí wọ́n fẹ́. àǹtí ọ̀rọ̀ bí mo ṣe máa níyàwó nínú mi ń bá mi sọ ẹ̀yin náà dẹ̀ mọ̀ gbogbo àwọn ọmọbìnrin tó wà ń tà ń sìn kò sí èyí tó gbádùn nù wọn ṣé taṣọ burúkú tó ń wọ̀ káàkiri ìgboro ni ká sọ ni tàbí orí wọn tí wọn ò gbé dúró síbì kan ẹ wò tí ọkùnrin tó bá lálẹ́ àfíà tó ní làákàyè tó dé responsible bíi tèmi tó bá rẹ́dí àti níyàwó àwọn ọmọbìnrin tó wà ń tà ń bẹ̀yàn rẹ́dí láti lọ́kọ̀ọ́ oyè sọ fún mi báwo la ṣe fẹ́ resolve méjèèjì. irọ́ ló pa ìwọ gangan ló lójú kòkòrò ah, ṣé sísá mi fẹ́ máa purọ́ ọmọ ẹ̀ ni wọ́n ní tó bá ti mú obìnrin kan wá láàárọ̀ tí wọ́n á fi dalẹ̀ èmi ló máa tún mú wa. ṣé mi ni wàá ń sọ wọn nù àwọn ló ń lọ fúnra wọn o àwọn ni wọn ò ní kàn ṣe àǹtí òkè kẹ́ bá lè mọ̀ pé mo rẹ́dì láti fẹ́ yà o ẹ̀yin bá mi wáyàn kan bó ṣe láti UK ni àbí Canada irú ọ̀rẹ́ yín tẹ gist mi pé ó máa ń gbé yín lọ jẹun yẹn ó máa láàbúrò tó wà òkè náà máa ṣẹ́tù. ẹ máa gbójú wọn ṣé wọn máa ń ti ọrùn mú kó wá sáyé wọn. Ah, nàìjà níyàwó ẹ wà ó lè ló ń dà ẹ láàmú. Hmm, baálé ní baálé mi ó yẹ ká lẹ́sẹ̀ ni èmi ní kò síyàwó ẹ̀yin sọ pé wà ó yá ẹ bá mi wá kan. mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé òun mi kan ṣe rárá ni àwọn tó wà nílùú òyìnbó wọ́n sunkún káwọn níyàwó gidi láti nàìjíríà ìwọ tó wà náìjà onílù òyìnbó ló ti fẹ́ lọ múyàwó ah, ọlájúwọ̀n tó bá kú ìwọ nìkan kò tó ìrà rẹ̀ pa. ok mo ti gba àǹtí changes hour but ẹ̀yin náà ní dáadáa mi ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín. Right. Oga, I'm true, sir. Oga, I'm true, sir. Oga. God, ah. I'm true, sir. Ṣé tán wà tó sanwó oṣù fún tí ìbẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lábẹ́ mi ó ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lábẹ́ mi. ká pẹ́ mọ́nú ńlá ká ṣe inú ńlá sa ó kú ẹ mọ́lẹ́mọ́ lọ ní tó bá wọn ayé kó wí dájú ẹ̀ dúná tàlàyé bí o ṣe wọ yìí. èmi láyé níwájú ti ẹyẹ wa ni. <laughs> ìwọ láyé ṣó mọ̀ pé tí ikú ilé ò bá parí tó dé ò lè parí mú. wo ọ̀rẹ́ ikú ò sí lọ́wọ́ mi tèmi ló dẹ̀ sí lọ́wọ́ ẹ̀ kó rẹ́ni tí ò dẹ́mi kó lè gbẹ́mí. ẹ̀mí èèyàn tẹ̀ ní tọwọ́ tèmi bọ́. tẹ̀mí náà ní tọwọ́ èèyàn bọ́ o òun ni mo ṣe sọ fún ẹ pé kó o rò dáadáa lórí ọ̀rọ̀ ọmọ ìṣèyí tán yìí because mo mọ̀ ẹ́ o mo mọ̀ ẹ́ jowó lọ o. Dàmọ́lá bí mo ṣe máa ṣe tèmi nìyẹn ṣó ti gbọ́ ẹnu ń kùn mí ó yẹ kójú kùn mí ó mọ ní. kò burú ọlọ́run á fún ẹ ṣe. àmín. ìtàn yẹn ò kí ń ṣe problem ìwáṣà ti jẹun ẹ̀tàn màá gbé ẹdẹ tòsí lẹ́yìn àti tí ìbá lè gbé ẹdẹ ní. ẹ ṣe gan ni sà ẹ wo ohun tí mò ń rò látàárọ̀ nìyẹn o torí mo kí pẹ́ tó báyìí ta àtọ. Mm-hmm. ṣe ìtàn ṣe ìtàn ó dẹ̀ try láti rọ́jú rọ́jú kú bẹ́ẹ̀ wo dò fẹ́ nà án èmi ọ̀làjùmọ̀ sọ fún mi pé ò ní kábàámọ̀ síwájú kí n odò fẹ́ mi ní kábàámọ̀ àbámọ̀ yẹn gan-an lohun tó ń kọ mí lóminú kò yẹ kí n kọ́ sómi tán kí wá máa kígbe òtútù. àà ń ṣe lọ́dọ̀ tèmi wo àṣírí ẹ̀kọ́ ń tú lójú eré fọkàn ẹ̀ balẹ̀. mo ti ń gbọ́ bẹ́ẹ̀ tipẹ́ àmọ́ ayé tó dáṣọ fẹ́kọ̀ọ́ náà ló máa ń gbaṣọ lára ẹ̀kọ́ ṣé wàá lè tijú ewé títí kẹlẹ́ ò ní jẹ́kọ̀ọ́ àbí ìgbà wo gangan lẹ́yìn ní gbaṣọ lára ẹ̀kọ́ ṣèyí tán ọ̀rọ̀ pọ̀ mo ti mọ̀ sí pẹ́ pé ọmọ ọ̀dọ̀ àgbà yẹn ẹ̀ uh, but jẹ́ ká máa béèrè àníyàn bọ̀. àníyàn àníyàn bá wa yanjú èyí tó kù ọ̀gá mo fẹ́ máa lọ lé ewo time sí lọ. ẹ ṣèyí tán tó tẹ̀ jẹun ẹ tán ó yà jókòó. ẹ wọ time sí. mami. ọkọ mi níbi ọ̀rọ̀ àná náà mà ṣì wà mi ò tí kúrò níbẹ̀ o ẹ wo gbogbo ìgbà ni ọ̀gá mi máa ń dà mí láàmú ó dàbí pé máa fi ibiṣẹ́ wọn sílẹ̀ o. ṣèyí tán ṣó o ti ríṣẹ́ mi ni ọ̀nà ọ̀fun máa lọ́nà ọ̀run má bàa fi ṣàgídí o sùúrù ni kò ṣe pẹ̀lú ẹ̀ tó gbọ́. màámi sùúrù náà ni mò ń ṣe pẹ̀lú wọn ìyọlẹ́nu yìí kàn ti pọ̀ jù ni ah, kó má bàa mú ti oníkanra wá ni mo ṣe fẹ́ẹ́ fi ṣẹ́ wọn sílẹ̀ o. kò ní kanra mọ́ ẹ ìwọ gan-an ni kò tọ́jú ìwà ẹ ṣùwárí kó wá ṣọ́ kó ṣọ́ ìwà ẹ dáadáa tó bá ti ṣọ́wọ́ ẹ dáadáa ọlọ́run ò ní jẹ́ kó tọ́jú ilẹ̀ mọ́lẹ̀ o. àmì o <laughs> màámi àwọn tó jẹ yín lówó ọjà ṣọ́ ti bá yín mu wá. Ah, mo ti sàn mo ti ẹ̀ ń rò ní pé bóyá tó bá ń bọ̀ lọ́la kó bá mi ra ọjà díẹ̀ wá torí kò dá kó máa pẹ́ lọ́wọ́ èèyàn. mami èmi náà ń rò bẹ́ẹ̀ tí máa ti ń bọ̀ láti ibi iṣẹ́ lọ́la máa fẹsẹ̀ kan yà sọ́jà. ọkọ mi ò ṣe é ìgọ́mọdé ọmọ àfẹlẹ jà ọmọ bónílé ò sápẹ́ lẹ́yìn kò lé ẹni títí tí bí ò bá jẹ tọkọ àjẹtalè ṣe ṣe kọ mi. sista gbogbo ọ̀rọ̀ yín pátápátá ló yé wa jùwọ́n náà kò sọ pé òun ò tí ì ṣetán àmọ́ ní báyìí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ olókọ̀ tí ò gbórí dúró. má jẹ́ kí n gbọ́ bẹ́ẹ̀ mọ́ ah, obìnrin lèmi náà jùwọ́n ni ò kẹ́ ẹ̀fọ́mọ yẹn tó ṣe bọ́mọṣẹ́ ẹ̀ ni ó ah, ah, ká fa obìnrin lójúmọ́ra òun la need ó ń fa o sista ọmọ yìí ni ò fa. a jẹ pé kò fà á tó nìyẹn kó tẹra mọ́ fífà yẹn kò fà á tó. ṣé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ yìí ọmọ ọ̀dọ̀ àgbà ni ọmọ yẹn gbọ́n ju èjẹ̀ lọ so mo ní láti take it easy pẹ̀lú ẹ̀ mo ní láti máa rọra máa ṣe ní àwọn. Hmm. mo mọ nǹkan tó ń ṣe ẹ gbogbo àwọn ìbàjẹ́ tó ti ṣe fún obìnrin sẹ́yìn ẹ̀sùn ẹ̀ ló dé yìí o ò gbọ́ mi á bẹ́tà jẹ́wọ́ nínú àgbèrè àti ṣìnà ṣíṣe. Ah, àǹtí ẹ ò bẹ́ẹ̀ ṣe rí wa a ṣàgbèrè o ìyàwó ló kù tá à ń wá ó tọrọ ni ṣe bá a ṣe wà yìí kò sí nǹkan tá à ń wá ń ta tá à ń nájà ànádòrò kíní kan lè mímọ̀ dájú o bó ṣe wù kí adìyẹ ṣe tán ga tó àgọ́ abẹ́ẹ̀ ló máa dé gbẹ̀yìn. abẹ́tà kágò òde rọ̀bọ̀ rí tẹ́ ẹ ṣe ti tó ah, ah, àbígbà ò lè fẹ́ jáwọ́ nínú à ń ra ètò à ń ra ìbọn Ah, ah, ẹ sinmi ogun jíjà. Ah, mistura ma mo ti ṣe tán bóyá ajá wa lọ. mọ́mí ẹ jẹ́ ọṣẹ́ ìbínú sí mi mo ti fẹ́ wọlé wá kí yín. ṣùgbọ́n ṣe rọ́ọ̀ tá a fà ń bí ó ká mi lára ẹ má bínú wa. èmi náà fi gbogbo ara kí ẹ a ṣe sọ fún yín. mo jáde o. jọ̀wọ́ dàmọ́lá ibi tá a dé sí ni kó wà o kò gbọ́dọ̀ tú o ṣe mọ̀ pé àsìkò tí mo ní pẹ̀lú yín nàìjíríà kò pẹ́ mọ́ o mo dẹ̀ fẹ́ ká yanjú gbogbo ẹ̀ kí n tó lọ ẹ ti kẹ́ ẹ má pẹ́. wo ojú ọ̀rọ̀ jọra ara wa o ní báyìí ìyẹn ti di àtúngún ọbẹ̀ di àtúnṣe ọ̀rọ̀ tó délẹ̀ aláti wọ nǹkan ṣe sí kíákíá ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wàásù fún fún Pẹ̀lẹ́ yẹn. súnmọ́ wọn jù wáì tí wọ́n ṣe máa dánrùn kan báyẹn wò sí mi àti wípé wọ́n làwọn fẹ́ fẹ́ mi ni kí ló dé tí wọ́n fi lóru ọgbọ́n báyẹn fún mi láti bá mi lájọṣepọ̀. ṣèyí tán ṣé o ṣú ọ̀nkan tó ń sọ ìṣá. mo ṣú ọ̀nà ṣé mo fẹ́ pa á mọ́ wọn ni èdè máa wò o mo dẹ̀ sọ fún wọn pé irúkọ báyìí gbúdọ̀ wáyé lásìkò yìí o torí ó léwu fún wọn o. Ah, ewu kẹ ah, irú ewu ló tún wà bẹ́ẹ̀ kí àjọṣepọ̀ wa yìí kó má dòyún ló lè kó wọn yọ o torí ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé tí wọn ò tí ì gbé. ó dẹ̀ mọ̀. wọ́n mọ̀ dáadáa ẹbí wọn léèrè. ah ọ̀rẹ́ ọ̀rẹ́ báwo ni ṣe tán. kí ló ń ṣe ẹ́. má sọ bẹ́ẹ̀ náà ó ṣe báyìí lánàá ni wánà rẹ̀ jóná báwo lè ṣe wá ṣe bẹ́ẹ̀ fún ọmọdé lánàá ta lọmọdé ah Mama, ma sọ mm. bẹ́ẹ̀ wà á níyàwó mi eh. ah yes <laughs> kò ń ṣọmọdé eh, anyway ilé ló ṣẹlẹ̀ ṣé o ti sọ fún mi. o ti sọ fún mi náà ṣé o dẹ̀ mọ nǹkan tó wà ń jẹ. mo mọ ah, ah, ah. ṣèyí tó ń mọ̀ wípé gbogbo àwọn àṣà ayé àtijọ́ yẹn gbogbo ẹ̀ ló ti palẹ̀ mọ́ kúrò civilization ti gbòde náà. civilization ti gbòde àbí ó ti gbòde àbí ẹ wo ẹ ṣeun kùdàmọ́lá ẹ jẹ́ kí n máa lọ ṣe yí tán. ọ̀rẹ́ oníbi tó ń lọ ìyàwó mi rí. ọ̀rẹ́ ṣe ká sọtọrọ fúnra wa ó jẹ̀bi ó bá ti ní sùúrù náà. sùúrù kí ni ìwọ náà sọ yìí lọmọ tí mò ń bá sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ tó ń bá mi sọ ọ̀rọ̀ orò ìdílé kan kò sáyè gbogbo yẹn nà ṣé ó wá dá ṣe kì mọ́lẹ̀ lọ́wọ́ kan náà báyìí. nǹkan kì mọ́lẹ̀ bẹ́ẹ̀ mo ṣàṣùyọ́ àfúnni nígbà tí mo dẹ̀ débẹ̀ ó pé pérépéré gbà bẹ́ẹ̀ lọ́mọ yẹn ah ọmọ nǹkan ni mo rí yẹ ah mi ì dẹ́ gbọ́dọ̀ sọ́rọ́ ẹ̀ nù sórí ẹni tó bá nílò ọmọ bẹ́ẹ̀ tó dẹ̀ sọ́nù ah ó parí fẹ́ nìyẹn ni ṣé wọn pé ó parí ni Jésù wí lórí igi àgbélébù ah Ọlọ́run má jẹ́ ó parí fún wa. o tọ́ ni ọ̀rẹ́ àmì gbọ́dọ̀ sọmọ yẹn nù. ó parí ni. ó parí ni o. ni Jésù wí lórí àgbélébù. mo parí tèmi síbẹ̀ nìyẹn. àgbélébù tiẹ̀ ni. ibẹ̀ ni. ó parí. ó jẹ́ ká fọ̀rọ̀ ẹ̀ ti síbì kan. ọlọ́run má bà mí inú jẹ́ o ọlọ́run má bà mí inú jẹ́ màmá jẹ́ ń bá mùsíbà pàdé. ọlọ́run. apá ẹ̀kejì tó máa wá bì lénìí mo dẹ̀ bí ẹ oní kò sí nǹkan kan lóòótọ́ ni mi ò rójú tí máa fi rí ẹ bí ìran o àmọ́ mo fẹ́ kó dá ẹ lójú pé ojú lóore lédè mi ọpọlọ dúró tì mí ṣinṣin tí ò sí tàbí ṣùgbọ́n ǹjẹ́ o mọ̀ pé o ti lóyún. mo ti lóyún. olóyún. ṣe ìtàn oyún tó ní kọ́ ló ń bà mí lẹ́rù òròdílé yín tó ní kí wàá lọ ṣe ló ń pa mí láyà. ọmọlẹ́yìn Kristi ni mí mi ò lè wá máa lọ ṣe yéé pàmọ́lẹ̀ lẹ́yìn olóró nígbà tí mùsùlùmí gan ò forí adé rẹ̀ kù ẹ̀yin wo nà ó kọ́ bá mi wò lẹ́yìn oyún tí mo ní you have seven days just seven days láti fi ṣòro ìdílé wa torí ó ti hàn sí mi pé oyún wà lára mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ ò ní kíje. ọjọ́ méje mi ò nílò ọjọ́ méje láyé nítorí abíọ́rò tó wà náà yìí <laughs> ó bẹ́ẹ̀ ta kò lọ́ṣẹ́ ó jẹ́ lọ́ṣẹ́. <laughs> ní kí n má ṣẹ́yìn o ẹ̀yà títí lọ ṣètò bí ẹ ṣe máa yọjú sílé wa láàrin ọjọ́ mẹ́fà sí àsìkò yìí bí bẹ́ẹ̀ kọ́ <laughs> bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ <laughs> ẹ má jẹ́ kí n ṣe é tó kù. bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ gbàtọ́ wá sọ bí bẹ́ẹ̀ kọ́ lórí ńkọ́. Bírò dé bàbá Bírò. Kí ni màá ṣe o? Ṣorí tí ẹrú bá ọmọ nírò, àwọn pẹ́ dúró. Irú nǹkan tí Ọlọ́run bá ṣe fẹ́ mi yìí àìmọ̀ èèyàn ló ń wárò ẹ̀ tí ò tí ì rí mi ò fi yọ̀ wọ́n o mo fi ń yan ọlọ́run balógun wò ọ̀rẹ́ mo tọrọ lọ sọ wo olúwa ṣe ìtàn olúwa ti ṣe ìtàn lóòótọ́ fún ẹ tẹ̀lé gbà lọ sóòrò sórí lẹ́yìn ìdáwọ̀ tìbí tá a ṣe ti dọ́kọ̀ ẹ̀ sọ̀rọ̀ mo ṣe ń wé nǹkan ti dọ́mọ ilé olóró mo dẹ̀ ti gbà. Ah. Sankara. Yeah, come come man. Mo kì ní ìnà ọ̀hún. Kì wá ṣàlè mi tèmi tó bá fẹ́ mi tèmi. Eh, eh. Irọ́ o, ojú sọ mi gẹ́gẹ́ mi sí. Ọkọ̀ ọkọ̀. sí nǹkan tó lé bẹ̀ ṣe wọ́n rè é. wọ́n ọjọ́ yìí. gbé mi ìwé dání kó lè rí. ẹgbẹ́ mi ní few seconds kí n kó sí fún ẹ. gidigba gidigba gbangba torí pé gbangba làṣà ń ta àṣà tó bá ta ní kọ̀rọ̀ o. tí kò rí alágàdá ogun ẹbí tí alápàpẹ́kù tí etí ẹ̀. alábẹ́rẹ́ ikú. alábẹ́rẹ́ ikú. alábẹ́rẹ́ ikú. alábẹ́rẹ́ ikú. ẹ pẹ̀lẹ́ ma jọ bá mi pé nọ́mbà ṣèyítàn yìí ni ó wà ń bẹ àbí kò ṣe bágbá tá bá wò ó tá bá jẹ́jẹ́ ni mo jókòó mi alábẹ́rẹ́ ikú. alábẹ́rẹ́ ikú. mama ẹ fóònù yìí ò sí títàn wọn ti pa. kí ló dé tó pa kí dẹ̀ pa fóònù ẹ o. bóyá iná tán lórí bátìrì ẹ ni. ìyá mi wá ṣe nǹkan báyìí lóhun ọmọ mi ò kì í pẹ́ wọlé. ẹ ṣe sùúrù mà kò ní pẹ́ dé bóyá tẹ bá délé gan ó lè ti délé. ó ṣe ọkọ mi ẹ má lọ dúró dé nílé náà á ah, ìwọ náà má mi darí ọmọ mi wálé má jẹ́ ń ṣòfò ọmọ ibo ni mo fẹ́ wọ̀ ibo ni mo fẹ́ forí lé. Ah, okòlóyò dọ̀rùn o bá gbá tá a bá wò ó ó tá a bá jẹ́jẹ́ ni mo jókòó mi alábẹ́rẹ́ ikú. Ah! alábẹ́rẹ́ ikú. àbí ká má wálé mọ́ o. ò hmm. bá kú sóde ni. Ah, èwo lè pè ah, ọmọ ń di ògbúdọ̀ kú sẹ́yìn òdì ilé kòkó ń tá kótókótó ẹ pọ̀ dáre a ti gbàgbé ẹran tá a gbé sunlé yé mo ti gbàgbé kò yẹ ká pẹ́ tó yẹ o ikú gbàgbé àrùn gbàgbé a ti jẹ́ o àti pẹ́ jù jáwó jáwó jẹ. ó tún ti ń ṣe ànọ́dà ó ti fẹ́ lómìíràn o bí Casanova ká ó bọ alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú. Ah, ah. ó yẹ kó ti jí. eléyìí láìkì ọ̀run ni. Ah. ṣèyí tán ọmọ ìsún ọ ó yẹ kó ti jiná. jóná rẹ amẹ́rin mi gbà sọ fọmọ yẹn. kí ló ṣẹlẹ̀. no o ní reason. èmi dáàbò ní odidi kan mọ́ fún un. ẹ ó dáàbò ní nǹkan tó yẹ pé èèyàn mẹ́ta mẹ́rin ló máa ń lò ló ló dáàbò kí ló wá ṣẹlẹ̀ ṣé bó ṣe máa ń lò nìyẹn o ti pa mí. irọ́ dúró bẹ́ẹ̀ mi ṣe máa ń fún wọn nìyẹn ah o ti pa àti pẹ́. wọ́n ti pa wọ́n pa bírí pa bírí eh, ṣe tọ́ ṣe tọ́ ah mo ah, dáràn yéé dáràn kó bá mi eh, ah, ṣe tọ́ wọ́n ti pa wọ́n pa bírí pa bírí eh, alábẹ́rẹ́ yìí ah! ni o wọ́n fi kú dán mẹ́rin lọ́rùn alábẹ́rẹ́ ikú ni o ọkà òjọ ká ọkà òjọ ká ohun tó jọ ká lọ́ka ń jẹ ẹ wá wà lábẹ́rẹ́ ikú wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan ń jẹ lè wò alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú. alábẹ́rẹ́ ikú. alábẹ́rẹ́. alábẹ́rẹ́ ikú. òní kétéjì fín ọ̀la kétéjì fín ṣé kété nìkan ló ń bẹ lófin alábẹ́rẹ́ ikú rèé ó ṣekú pa ní karambani. alábẹ́rẹ́. alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú. gbangba gidigba gidigba gbangba torí à ń bọ̀ láti club ẹ ń wá agolo ọjọ́ ti lọ níbo lẹ wá ń lọ báyìí ilé làwọn. ilé. ilé. kí ló wà nù búùtù yìí. a kò sí nǹkan kan bẹ́ẹ̀. ẹ rò bẹ́ẹ̀ ẹ yẹ wá sí kò sí nǹkan kan bẹ́ẹ̀. a ní ẹ wá lọ sí i. ẹ wo wọn lè jẹ máa lọ ẹ máa lọ. ẹ ṣe yàrá ọ̀dà ọ̀dà rọ. ẹ ní rí dààmú láyé yín ẹ wò ó ọlọ́run yóò ṣe dáadáa nú ọ̀rọ̀ wa o èmi ò fẹ́ kẹ́ ẹ bara jẹ́ o. kí ló dé ganan tá a fẹ́ kún para yín sínú ilé fún wa ọlọ́run ó fún wa rí o n tó sì dé mi lójú tàdá ìnípa ọmọ yìí ó sábọ̀kùn ìlọ ni ṣùgbọ́n jọ́ta ti ń sọ́nà fún ilẹ̀ ń sọ pé kò rí irú ìrìn òrí ọlọ́run ó fún wa rí o torí mi ò ọmọ tí à ń gbomi lójú sí báyìí. àmọ́ pé hmm, mo mọrú ọmọ tí mo bí hmm. wọ́n fẹ́ fi dá mi lóró ni ṣé tó ò pé méjì lọ́wọ́ mi mo sì mọ́ jura ẹ̀ lọ. èmi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ àǹtí o ṣó ti yé yín èmi ò bá yín fìgbà kan sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ọmọ ìta ń sọ yìí o àǹtí wà láyé ẹsẹ̀ rẹ̀ méjèèjì báyìí ní ìrìn wọnú ilé ìwà o ó dá mi lójú dọ́dọ̀ ọlọ́run ọba ni ẹsẹ̀ rẹ̀ báyìí ni èrè wọnú ilé yìí o. bí ó ṣe rí inú ẹ̀yin ni kẹlọ kẹlọ fira yín lọ́kàn balẹ̀ kò sí nǹkan kan tó ṣe kẹlọ fira yín lọ́kàn balẹ̀ o gbogbo tẹ wá tẹ ń pọn jẹjẹjẹjẹ tẹ ń sunsun sunsun sunsun yìí kò yé mi sí sẹ́yìn gangan fúnra yín sẹ roku ẹ mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni sẹ roku ro ni tá a wá wíta aláìwí tẹ wọn gbọn mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ò yé mi mọ́ o tọ́lá àmì tá a wí ti dìjà èmi ọ̀wọ́nú ilé lọ ní ìsìn òun lọ sáwọn tí ọba wa bá ń bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá ti lè gbọ́n tá a bá wí fún yín sọ̀rọ̀ tèmi ò bá ń lọ o ọmọ gbogbo ìtẹ́yìn sí látàárọ̀. tún mọ́ mi lọ́wọ́ ọ̀run dòpa ọjà tú tán ó wá kú pàtẹ́pàtẹ́ ìjọ àjùmọ̀jó wá díjọ tèmi nìkan ah mo ṣẹ̀ṣẹ̀ gbà gbókùnkùn ayé ni mo wà. màámi màámi mo ti dé èmi nìyí ẹgbẹ́ yín ni mo wà ibi ni mo wà. olúwa ṣe yìí tán kí ló dé tó ń dara yìí láàmú. ìwọ ti dòkú wọn lè gbọ́ ẹ mọ́ kò sí àjọṣepọ̀ kankan láàrin yín mọ́ torí pé ilá ti kó ilá ròde òréré gbogbo kúrákútà ti pin ó ti kó láwùjọ tiwọn. ta ló máa wá dáná oúnjẹ fún mi lálẹ́ yìí ta ló máa wó oúnjẹ fún mi. olúwa ṣe ìtàn má fọkàn sí rárá o kò sẹ́ni kankan tí ó dáná oúnjẹ fún wọn kì í ṣèwọ ló ń dáná oúnjẹ fún wọn mọ́ o ẹ lè pàdé mọ́ láíláí ó tún ti jọ́ tó kálukú bá pàdé lọ́dún ẹ̀ tó dá wa. ó mà ṣe o tí mi ò sọ pé mi ò jẹun mọ́ ayé wá yọ ọwọ́ mi kúrò láwo. kò burú mo ti gbà mo ti gbà o. ọ̀nà lẹ́kún oge ọmọ sọnù lẹ́yìn àgùntàn àgùntàn eh, ẹran fọhùn ó ní nǹkan bẹ́ẹ̀. ọkà òjọ ká ohun tó jọ kà lọ ká ń jẹ. anything tó bá fẹ́ ṣáà sọ fún ti ṣe fún ẹ tán ṣó wá rí o irú oúnjẹ tó bá fẹ́ gbogbo ẹ̀ ni oúnjẹ tó bá fẹ́ jẹ gan ọ sọ fún mi tó bá jẹ́ continental dish ni àbí african cuisine ni already. ẹ ṣeun gọmà ẹ kọ àlejò. oníkèété jì fi sílà tó wọ́n kí n bá ti fẹ́ just say it i'm there for you. thank you. sharon ṣé ẹ ti sọ̀rọ̀ tán lásàárọ̀ àbí ẹ ti fẹ́ fi láyè yẹn sí. ẹ pẹ̀lẹ́ ọkọ ìyàwó ṣáàtú ní báyàwó ẹ̀ sọ̀rọ̀ mọ́ ni. mọ́mì kò rí bẹ́ẹ̀ o ṣe rí bí ò ṣe sí pẹ̀lú wa látẹ̀kùn yẹn rárá mi ò lè gbà. ṣé tán ṣé tán yín. Ah, ah. ẹ wo ìyàwó à ń torí ọ̀jà jà ọ̀jà ní kí ni ìṣẹ̀lẹ̀ lẹ́kùnlé òun. Ah! bọ̀bọ́n mi ṣé ẹ̀rí yàtọ̀ ní gbogbo nǹkan tó mo sọ fún nípa Sharon. màmí gbogbo nǹkan tó rò pé mo mọ̀ mo tún mọ̀ jù yẹn lọ. Ah, ah, lẹ́nu ẹ̀ ní ìtẹ́jọ́ ń sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ni ó dá wa ṣé wọ́n mọ̀ pé ìyàwó ẹ nílé tààrẹ ní London. àmọ́ mi mi ò ti fẹ́ sọ yẹn fún un àwọn fẹ́ fi ṣe surprise sùn tó jẹ́ pé tó bá dé sí London ilé mi ló máa dé sí. is that so? yes baby. ilé nǹkan ilé ìta ni ò bá dé sí bí ò ń ṣe ilé mi ìkọkàn náà lẹ́yìn obìnrin o. including me. yes mọ́ mi ìkọkàn náà ni gbogbo yín. a ah, ló sọ bẹ́ẹ̀. àtúnṣe kan náà o ṣé bóbìnrin lèmi náà. Ah, àtúnṣe kan náà ẹ̀yin kò jókòó ìyàwó mi. Thank you very much. Ṣùgbọ́n okay. Ẹ kọ́ ẹ̀rẹ́ dè sísá. Ẹ ṣe wá ìdá. Jọ̀ọ́ má bínú ìyàwó mi. Ẹ fẹ́ kárí ra. Ẹ eh, ẹ ọ̀rẹ́ kẹrẹ see you soon. Love you, baby. Love you too, mommy. Àǹtí, ṣé ẹ fi ìgbóná sẹ́jìká tún máa bèrè ṣe tán ni? Ẹ̀yin ìbò lọmọ náà wà gan Èmi mọ tó wà. Ó ti kú lọ́dọ̀ mi, kò bá mi ṣiṣẹ́ mọ́. Kí ló fi sọ pé òun ò ṣiṣẹ́ mọ́? orí oríṣẹ́ ń bò mí ni. o láti bá mi wọ ọmọ yẹn lẹ́yìn torí àlá tí mo lá sí ò dára rárá o. irú àlá wo nìyẹn. mo kò ṣáàrí tó ń sunkún ṣáá nǹkan tó fẹ́ kún gangan kò ṣàlàyé fún mi àmọ́ ikú tó ń sunkún ṣẹkún kékeré o ṣe ló ń sunkún bí ẹni tó wà gàrí mu báyìí ni. ẹ kí ni ìyá wa ní ṣe. ẹyin torí ẹ̀rù gan-an ni mo ṣe ní kó bá mi wá wá. ọlọ́run ní jẹ́ kí mi wá rẹ̀ lọ láéláé mi lè wá lọ. Ah. jọ̀wọ́ jẹ́ kí n sọ nǹkan fún ọ ṣùgbọ́n ẹni tá a bá gbọ́wọ́ lé lórí tí ò bá ti jàjàbọ̀ ẹni tó gbọ́wọ́ lé lórí gan ò lè ráyè lọ mo fẹ́ kó wáyọ̀ nínú ọmọ yẹn o. àǹtí ìyọnu ọlọ́run lè mímọ̀ tó ń wà ewé ni kí n máa wáyọ̀ nínú ṣèyí tán. ohun ènìyàn gangan ló ń wọ lọ́rùn. ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ṣé ẹ̀ẹ́dẹ́gbà kí n gbé yín jáde báyìí. mo ti gbọ́. ń hmm, afẹ́ kí n gbé yín lọ báyìí tó bá wọ̀ ọ́ òbí wọn ọjọ́ ìtọ́pọ̀. ṣé kété nìkan ló ń bẹ lófin alábẹ́rẹ́ ikú rèé o ṣe pupa ní kàlámbá ní. orí tó lè tiẹ̀ ti wù mí mi kò fẹ́ break discussion wa. oh that's no problem. èló ló sọ pé màá mú dání tí bá fẹ́ lọ sí UK fún àwọn machines yẹn. Eh, kò lè ná ẹ ju fifty thousand pounds lọ tó bá dẹ̀ fẹ́ mọ mọ̀ a lè lọ sórí wẹ́bsáìtì wọn ó dẹ̀ lè béèrè lọ́wọ́ àǹtí mistura ó yẹ káwọn náà lè mọ̀ nípa ẹ̀. àǹtí eh, mistura wo outside London màá lọ ń gbé outskirt kan. ìyẹn ọmọ mi eh? ṣé wò mọ̀ pé ọ̀nà tó lọ sọ́run pọ̀ èyí tó bá ohun olúkálùkù ló ń bá lọ. Ah, ah, ah, má sọ yẹn o nígbà wo la dá iná tá a ti máa ma dìtámì ọ̀nà tó lọ sọ́run tá a fẹ́ gbà. <laughs> èyí máa kàn ń ṣeré ń tèmi máa kàn ń pòwe màá ni. no no no no sọ yẹn please. ọlọ́run tì ní jẹ́ ká rí nǹkan tó máa mú wa lọ sọ́run báyìí báyìí. àmín àmín bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bíbí tí màmá payá kí jẹ́ sáré lọ nǹkan tí mò ń sẹ́ ní kitchen. mo bọ̀ mo bọ̀. ó làlà kérésì kérésì làlà ó lágùn dúnkù àkìtì kò rí alágàdá ogun. Ansarata Ansara Ansarata Ansarada. ta ló dé kò sẹ́ni tó ń jẹ́ àǹtí sára mi báyìí. Ansarata ni àbí wọ́n ti jáde ni. kò sẹ́ni tó ń jẹ́ àǹtí sára mi báyìí. Ah. Ah, Abíọ́lá kí ló dé ṣé bí mo sọ fún ẹ pé màá wá rí ẹ ẹ ó yà mọ̀ mọ̀ bójá lọ sùn. ẹ gbọ́dọ̀ ní gbogbo ẹ irú nọ́ńsẹ̀nsì wo nìyẹn ẹ gbọ́mọlé sílẹ̀ láti jẹ́ ìta ọmọ wáṣọ ọmọ wéyè dọ̀tí ẹ̀ sọ anything ẹ̀ tí ẹ̀ tún bojú wẹ̀yìn ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe wò wọ́n lo ìbò. Bíọ́lá ah, Bíọ́lá wọn kò jẹ́ àlọ́ sọ̀rọ̀ náà. ẹ wọ́n mọ ilé àmì jáde èwo làwọn bá mọ́lẹ̀ ṣe fún ìdíyẹ. Jùwọ́ Jùwọ́ Ọlájùwọ́ ah, yìí torí kò tó dálẹ̀ ìjà sójú tó tó tẹ́lẹ̀ mọ́tò dálẹ̀ tí mo lè sọ fún ẹ wípé etí mo fi ọmọ yìí fún ní London kò gbọmọ iná mi ẹ bàbá òjijì tẹ̀lé òtí ilé lọ yẹn ṣé ṣé inú ètí ló ń sìn ẹ. ṣé mi mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni ó yẹ kẹ́ ti fi wọ́n mi kó tó dé nínà. tí mo lè sọ fún ẹ gẹ́gẹ́ bí àbúrò mi tí mo ṣàlàyé fún ẹ pé kò sí ọkọ ní London àyàn ni gbogbo wọn àlùjá ni wọn ẹ sórí sórí bó ṣe bọ́ yé mi jẹ́ ń sìn jùwọ́ jùwọ́. gbagba ikú ọ̀rọ̀ lèyí o. jọ̀wọ́n jọ̀wọ́n torí ọlọ́run kò kún ṣe pé mo ní intention àti fipamọ́ fún ẹ ó ti di dandan kó mọ̀. Ah, ah, màá mọ̀ mi sọ pé mi ò ní mọ̀ ṣùgbọ́n nígbà tí bá mú ẹ lọ sí ọ́tà àtàdé tó di ìyàwó mi ìgbà ẹni máa tó mọ̀ àbí. rárá jọ̀wọ́n ṣe ń bínú sí mi ni kódà mo gbà pé mistake mi ni àmọ́ jọ̀ọ́ torí Ọlọ́run please forgive me please. ah látọjọ́ wo mo ti forgive ẹ ti pẹ́ ti ah <laughs> mo ti forgive ẹ ti pẹ́ ẹ ò kọ mọ ni ò fúra ni mo ti rẹ. ẹ eh. why you talking sharon ìwọ máa lọ tì ṣó ti yẹ màá bá jùwọ̀n sọ̀rọ̀ màá wá pè é. fọkàn ara ẹ balẹ̀ ó máa níyànjú sẹ́ẹ̀. mummy ẹ má jẹ́ kí n lọ ẹ bá mi bá sọ̀rọ̀ báyìí. ìwọ náà ṣáàrí pé ó ṣì ń bínú lọ́wọ́ ó kó owó ruru káwa ruru máa lọ́n tiẹ̀ jẹ́ ká fi sùúrù yanjú ọ̀rọ̀ yìí o. ó dá mo ti máa pè ń padà lálẹ́. ẹ ṣeun gan mọ́. sorry i'm sorry. ìwọ náà máa lo ìjẹgbọ́ ẹ̀ tí mo bẹ́ẹ̀ sọ tó fẹ́ kí n fi lẹ̀ fún ẹ kó yanjú ẹ̀ fún rẹ ni. baby forgive me. tani tani bébì ẹ o lọ bá bébì tó fi pa wọn sílé tó ń parọ́ jáde jáde. Ah, ah. jùmọ̀ ọ̀rọ̀ yóò tóbi náà ọmọ bíbí ò kì í ṣàrùn àbí kí ni wàá nu pé èèyàn kan ti bímọ rí wo ṣọ́ra ọmọbìnrin yìí disappointment ló ní o ó dẹ̀ need help ẹ̀ gan. jùwọ́n òun jáde kúrò níwájú mi. à ń gbàrò máa dìyẹ lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kóun ra kìtàn lọ jẹun. anyway ṣá èmi ti gbìyànjú tó. Anyway, gẹ́gẹ́ bí abiyamọ. kónkólóyò kónkólóyò dọ̀rùn. kóòjọ kóòjọ ojú ẹ̀ tí mo ń wò ó fi hàn mí pé ọmọlúwàbí yẹn àti pé ilé rere ló ti jáde fún ṣé tí ń sọ̀rọ̀ ẹ fún mi láti bí ijọ́ mẹ́ta ìyẹn ló jẹ́ kí n sọ fún pé ẹ jẹ́ ká fojú kanjú bá. ẹ ṣé mo dúpẹ́ mo dẹ̀ appreciate bẹ́ẹ̀ ṣe gbà lálejò. àìdúpẹ́ ara ìwọ ni mo rí kí tí bá rán ni sí ọ tó ò bá wá kí ni mo fẹ́ ṣe. ta ló bí mi mi ò tó bẹ́ẹ̀ o. ó tó bí ojú bẹ́ẹ̀ lọ jù ọkùnrin ní ẹ̀ ẹ̀yin ọkùnrin ló lórí obìnrin. ọ̀rọ̀ owó àtìyàwó ẹ̀ ṣébi tẹ́ ẹ fọ̀rọ̀ sí lọ́rọ̀ wà ní àbí ó tún ní ìgbésẹ̀ mi tó fẹ́ gbé lọ́kàn rẹ̀. Ah, mọ́mi ẹ má bínú o ẹ̀yin àgbà náà lẹ sọ wípé odò kì í ṣàn kó tó bojú ẹ̀yìn ibi ta sọ́sí náà ló wà kó yí padà. a jẹ́ pé tójú bá yẹjú kó mọ iyì tó ní ṣe ní ẹ fẹ́ lọ sí kíkọ́ lábẹ́ ah, ni a kò fẹ́ débi méjì kan. ẹ jọ tẹ ẹ bá tètè jáde ẹ tètè máa wọlé èmi ò nífẹ̀ẹ́ sí ìrìn òru òru ọmọ lọ́wọ́ ló dífá fún ọ̀tá mi tẹ ẹ bá ti lọ ibì kan ẹ tètè mọ ọdún máa bẹ́ẹ̀ pín sí. ẹ ṣe mọ. tómi ṣe tómi ṣe olúwa tómi ṣe. mami ọkọ ẹ ń pè ẹ. ó ń bọ̀ èmi fẹ́ wọlé láyọ̀ lẹ́yìn dìbò. ẹ ṣe wọn mi ẹ ṣe gan. báwo ni wọn ṣe wọn ọkẹ. ìwà tí mo mi ṣe é ti parí gbogbo mítìn yìí ẹ wá fẹ́ǹsì mi ọlọ́rọ̀ gangan ẹ jẹ́ kí n gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ. ọ̀rọ̀ tàbá ní bàbá máa gbọ́ bàbá náà ló máa parí ẹ̀ bí o. ẹ n ṣe ti ready. of course wọ́n ni mo expect now tó bá ti ya egungun tiẹ̀ ó ti ya ọ̀rẹ́ tèmi náà. òde làmì lè nìyẹn káwọn má ṣiṣẹ́. <laughs> pẹpẹyẹ ò ní wodò kó má fò mí ṣeré. <laughs> ó tún ti ń ṣe ànọ́dà ó ti fẹ́ lómìíràn o bí Casanova cowboy alábẹ́rẹ́ ikú alábẹ́rẹ́ ikú. ta ni ẹ. àdámọ́lá ah, ni ọ̀rẹ́ wọlé yá. afa. bóòlù. ó ga jù ọkọ ṣe afa. wo èmi ti ń lọ kọlọ máa kà tó rí. anyhow o ní bínú mò ní lè sìn. èmi ló ń bá sọ yẹn àbí. Ah, ah. o ní bí ó yẹ kó yí ẹ. lẹ́nu ẹ. yeah. èmi mọ̀ ẹ̀ náà nǹkan tí mo trust ẹ fún nìyẹn tí o bá ti rí irin tuntun báyìí wà á jẹ́ kí ọmọ yìí pé always pẹ̀lú irin tuntun ni. ó pè mí. ọwọ́ aya. ó pè mí. ẹ̀yin ìṣúra ilé ètò wa sọ pé òun lọ yìí ìgbà wo ló wá fẹ́ padà wá. sista mi tí o bá ń ṣe ti wedding ẹ̀ ọ̀rẹ́ mi tí mo fẹ́ wá fún next month ni èmi wò pé kí n jẹ́ kó dolú tó ń bọ̀ kí n tó wá lé ni. a ó ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó mọ pé gbogbo àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò tí já odi téèyàn bá jáwé ọ̀pọ̀tọ̀ àríjà ìjò. kódà arábìnrin bọ́rọ̀ ò bá rí báyìí kí wọ́n á ní sísè. ṣebí ohun tó yẹ kó fi síwájú ló wá ń béèrè kẹ́yìn. ó má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ́ hmm. mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n wá ń bẹ ogun ọ̀run lọ́wẹ̀ ohun tí mo fẹ́ rèé o kí jù wọ́n yìí kó tẹ̀lé mi lọ sí ìyá tó bí mi lọ́mọ kó dẹ̀ sọ fún pé òun ò fẹ́ mi mọ́ ló bá tán. Ah, ó tu ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ló gbẹ́ kí ni ṣíṣe. tó bá jẹ́ yẹn ní solution máa ń tẹ̀lé. E. ó dà arábìnrin ṣé o lè fi dáná lójú pé nǹkan kò ní ṣe ẹnì kọ́kọ́ nínú lè mọ́ tá a bá ti lè tẹ̀lé ẹ lọ. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ó yẹ ẹnì ṣo ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. wọ́n kìlọ̀ fún ẹ olóògbé lọ́ọ̀fù wọ́n kìlọ̀ fún ẹ olóògbé. gbàkóso irú kí leléyìí ah, ah! irú kí leléyìí. ẹ má ṣe jẹ́ kó yà yín lẹ́nu. ibi làwọn ń gbé jùwọ́n yìí ló sọ mí dèrò bí ó ń rán mi níṣẹ́ tí mi ò fẹ́ jẹ́. dákun arábìnrin bíi ti báwo. ó dá ẹ̀mí mi légbodò kò jẹ́ kábíyàmọ́ rẹ́rìn ọmọ jẹ nítorí ìfẹ́ nú. No ó ń rán mi lọ sí ọ̀run àpàpàǹdodo. ìwọ ni títí. èmi ni. ọmọ ọ̀dàbà. ìwọ ti gbàgbé ni pé iyán ogún ọdún a máa gbóná fẹlifẹli ó rò pé o lè ṣe bẹ́ẹ̀ kó o mú jẹ ni ìwọ àtàwọn òbí ẹ̀ tí wọ́n kọ́ ẹ lẹ́kọ̀ọ́ pásítọ̀ ọmọ sàn ló ń kó gbóngbó bá ìyá ẹ. ẹ dákun ẹ dákun ẹ dákun arábìnrin ẹ jùmọ̀ bóun ló ṣe tẹ̀ tó. yìí bẹ́ẹ̀. wickedness wickedness ìwọ gangan lálábẹ́rẹ́ ikú abẹ́rẹ́ ikú yá. Ah, ah. gbogbo nǹkan tó bá wọn kò ṣẹlẹ̀ a farabalẹ̀ sọ́nà ni ah, so kí ló fẹ́ kó ṣẹlẹ̀ ńsìn. ìwọ náà la máa bì torí mi mọ reason tó ṣe máa máa bi mí pé kí ni mo fẹ́ kó ṣẹlẹ̀ ṣó dẹ̀ mọ̀ pé mo sọ fún ẹ o mo sọ fún ẹ jẹ́ mo ló lè doyún ìwọ lóní kò lè sí problem ó wá délẹ̀ tán sí òun bi mí pé kí ni mo fẹ́ ká ṣe sí. ṣé problem ti wá wà ni kò sí problem náà ni now ok ìgbà tó wọnú ilé mi wá sórí ìyàwó àbúrò ọmọ mi ò tí ì máa rí i ọlọ́run dẹ̀ ní ìwọ ló máa wà láàyè nìyẹn makes it easy ah, ah kí ló wá fún ẹ problem fún mu drink it, man. Uh uh. You sure? Yeah. o ti lérí wa pé ah tí bàbá yẹn bá lọ sọ pé no lásán wà kí fún mi wá. yín ṣe problem <laughs> your mind okay farabalẹ̀ mo drink ẹ̀ mo drink ẹ̀ kọ́ mọ́ yeah that's good mo bọ́ títì. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o wọ́n kìlọ̀ fún wa olóò nígbà wọ́n kìlọ̀ fún wa olóò nígbà ọkọ̀ tí ikú òun ṣiṣẹ́ ibi ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. ó dé o ó dé o ìdájọ́ dé o. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o wọ́n kìlọ̀ fún ẹ olóò nílò wọ́n kìlọ̀ fún ẹ olóò nílò kò ṣiṣẹ́ ibi ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o mm. Mm. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o dé o ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. wọ́n kìlọ̀ fún wa olóòníkọ́ wọ́n kìlọ̀ fún wa olóòníkọ́ ọkọ̀ tí kú ń ṣiṣẹ́ ibi ìdájọ́ ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. dídélé tí mo dé ilé ibi báyìí ni mo bá ara mi omi díẹ̀ omi díẹ̀ nù. ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ hospital yá ó dún máa rí gbogbo ara lóògùn ó yẹ yá kí ló dé o tún bínú o tún bínú omi tó yẹ fún ẹ. ìjọ wáyé kí ẹlẹ́ṣẹ̀ kan lọ láì jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀. lórúkọ jésù lórúkọ jésù ìyàwó ẹ̀dá lórúkọ jésù jésù ni balógun ọkọ̀ yìí jésù ni balógun ọkọ̀ yìí jésù ni balógun ọkọ̀ yìí jésù ni balógun ọkọ̀ yìí kò ṣeun jésù ni balógun ọkọ̀ yìí ìyá wa ẹ dákun ẹ bá ń forí jìn jésù wípé ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò sí pé kó ronú pìwàdà èyí tó ṣẹlẹ̀ sí i ó ti kọ́ lẹ́kọ̀ọ́ òun náà sì ti gbọ́ kò ní ṣerú ẹ̀ mọ́ láéláé ẹ bá mi forí jìn ẹ wo ti kristi mọ́ lára. <laughs> àforíjì hmm, tí ò bá kúkú rẹ̀ lónìí asúnjọ́ ọ̀yà rẹ̀ pamọ́ ni torí asúnkun sí ó fi kó pamọ́ ni tí ò bá wá ní kẹlẹ̀mbẹ̀ yóò sì wà nìkan ẹ̀yin ọmọ ẹ máa lọ yàrá yín ẹ lọ sùn oorun ayọ̀ là á sùn. wọ́n ní yẹn máa lọ. ìwọ ni balógun ọkọ̀ yìí. wàhálà wáyé ojú wọn jésù wípé gbogbo agbára ọlọ́run àti ayé ni a ti fi fún mi. ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o wọ́n kìlọ̀ fún ẹ olóhùn. níbo ni gbogbo ẹ wá já sí yìí ń bá mi sọ̀rọ̀ títí tí mo kọ̀ mi ò gbọ́ wọ́n ní kí n sinmi ogun mo jagun ogun kó gbogbo ẹbí lọ ẹ̀mí tó ti wà bàjẹ́ mi bọ́ ò lóǹkà. mo ṣègboro títí tí mo fi kú bá tẹbí tará ikú mi ń jọ̀gẹ̀dẹ̀ ikú mi ò fura níbo ni mo mọ̀ tí mo fẹ́ bá yàrá já báyìí. Ah. ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. Òde o, òde o, ìdájọ́ dé o. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. Ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o wọ́n kìlọ̀ fún ẹ olóòní gbọ́ wọ́n kìlọ̀ fún ẹ olóòní gbà ọkọ̀ tí ikú ò ṣiṣẹ́ ibi ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o ìdájọ́ ti bẹ̀rẹ̀ ìdájọ́ dé o. ó dé o ó dé o ìdájọ́ dé o.